وعلى آلها محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbò ọmọ náà wá ọba tí ó sọ ẹ̀mí wá di ọjọ́ òní ó sì fún wa ní àǹfààní àti ìṣípadà lórí ọ̀nà ìmọ̀síláṣí aláàbẹ̀rẹ̀ láì tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú àkọ́bá aláàbẹ̀rẹ̀. حالة الربوة من سورة المائدة آية وما أو آية ركعتين لا نظام خلق ربنا إجابة له بس أتوقف له ولا عليه نظام بسم الله الرحمن الرحيم إذا شوال السياسات

pada belum في الكعبة ni báwa tẹ̀lé pé àlẹ́yẹ àwọn ilẹ̀ àbíyá aláàmọ́lé ọlọ́wọ́ dia ń ṣe ní ìyá mọ́lẹ̀ tí àǹfààní wọn wà bẹ́ẹ̀ tí wọ́n máa ń fà nípa bẹ́ẹ̀ tí wọ́n máa ń kó tó bẹ́ẹ̀. ọ̀sẹ̀ àwọ̀lọ́wọ́ bákan náà oṣù alábàárẹ̀ wọlé adìyà àti nǹkan ẹ̀rù ọlọ́run bá ní rán àwọn alágbáwá létí láyà ní sọ́dọ̀tọ̀ ayé wẹ́sẹ̀lẹ̀ láti pé kí wọ́n rántí irú omi tọ́lọ̀ wọn bá ṣe fún wọn irú ọlá tọ́lọ̀ wọn bá gbé fún wọn látàrí kàába kàába ọ̀nà ìta àti ìdọ́dọ̀ ìyẹn ní pé ilé àpọ́nlé lọ́nà wọn bá bá láti kí ọmọ àjẹ́ àyè ìjọsìn kan pàtó tó ń jẹ́ pé ó nìkan náà ni lọ́nà wọn bá kò sí rẹ̀ fún mùsùlùmí láyé rẹ̀ ìyẹn tó jẹ́ pé ìbáradà ni ó ṣe kí káwá kò sí kọ́kí bẹ́ẹ̀ ṣe ìbáradà bí ó ṣe kí káwá rẹ̀ gẹ́gẹ́ bí sọ́wọ́ ọlọ́wọ́ ni ọ̀yẹ̀sọ́wọ́ kú ní ilẹ̀ ìtì àti kò sí lọ́wọ́ di ọ̀dà kí ọmọ àwọn kiri ká kẹta náà pẹ̀lú kíkọ́ wọn sí ìjọsìn bí ọ̀sẹ̀ kiri ọkọ̀ bí ọ̀sẹ̀ káwọ́. Dáhùn ẹ̀ ni lọ́wọ́ bá pè ní ibùjọ́sìn àkọ́kọ́. tọ́lọ̀ ọba ìlélẹ̀ lórí yìí rẹ̀. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا في العالمين. أجل إذا وصلت في جسدا مكان لوي يقول والنادي يتم بمكة يقول في الكعبة كعبة أو بني àwọn ẹni tí wọ́n kọ́kọ́ ká àbá nínú tí apátọ́lá àwọn àpò oníṣẹ́ sí ìjọ ọ̀dẹ́ àwọn màláìka àwọn màláìka wọn kọ́kọ́ ká àbá. a sọ pé sọ àdìgbà pé àlejò ìbọn ní kọ́kọ́ àbá lẹ́kọ̀ọ́. àlejò ìbọn ní kọ́kọ́ àbá kọ́. bá àwọn ẹgbẹ́ kọ́kọ́ ká àbá nínú tí ọ̀pọ̀ àwọn oníṣẹ́ ìjọ ọ̀nà àwọn màláìka.

àyà wọn nìyí níwájú ọlọ́ ẹni ọlọ́wọ́ bá ló sì gbé kókó yìí má káwá kò sí kókó lẹ́yẹ ká mọ̀ ọ̀dà ìpè kàábà gẹ́gẹ́ bí ìta àmọ́ kò láǹfààní kan tó lè fìdè ìròyìn ìṣúná àti ló fìdè owó ọlọ́wọ́ ọlọ́wọ́ máa jẹ́ símbọ́ọ̀lù fún èmi bá wọ kúta wí kẹta wà ní lọ́lẹ̀ ìjà àwọn èèyàn gẹ́gẹ́ bí ọwọ́ nínú ọ̀tọ́ àwọn ọmọ ọ̀tá ti sàlàyé rẹ̀ báwa ni wọ́n adé wọn aṣọ ọ̀tẹ́ lọ́sẹ̀ ní ẹ̀rọ ayé tó ń gbé lọ́lá ńlá àwọn ọmọ ẹ̀yà adé wọn aṣọ ọ̀tẹ́ ó yẹ adé wọn aṣọ ọ̀tẹ́ mọ̀mọ́ pé o láǹfààní kí wọ́n ṣe o ní kọ́nìlá bá ní o sì lè mú àǹfààní kaba ní. bẹ́ẹ̀ bá ti fún orí bá ní sọ̀rọ̀ máa wà ní ìṣẹ̀lẹ̀ náà fẹ́ lọ mọ́ ìbá tẹ̀lé. sẹ́ni mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ ẹni mùsùlùmí náà tọ́ ẹ̀kọ́ mọ́ torí pé àwọn kan máa máa dá lójú wọ́n ní kàábà náà mùsùlùmí jù kàábà náà. المجلسي ولا عن أهل العلم أنني داعية المسلمين وإعلاء المسلمين كما تتعب أبدا ولا بعد سنين lẹ́yìn gbogbo ẹ̀ pátá kò sẹ́ni gbàtọ́ bẹ́ẹ̀ ni má ní àyè lọ́dá yá kò sẹ́ni gbàtọ́ bẹ́ẹ̀ ni má ní ìlú àyè lọ́dá yá kó àsìkò tó bá ti pé àyè gbàgbà wọn jọ sí i. Ìjẹ̀jẹ̀rẹ̀ káàbà kì í ṣe làwọn mùsùlùmí sí bí ó ṣe pé ọlọ́run wa tọ́já káàbà tọ́pà tẹ pé ká lọ sọ́sìn bẹ́ẹ̀ ọ̀nà àgbọ̀sí. Ọlọ́run wa náà láwárá létí wípé inú ìtẹ́tọ́lọ́wọ́ bá ti fún wọn tó yẹ kó tọ́ka sí kí wọ́n mọ̀ ọ̀nà wọn bá bẹ. Àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ náà ní káàbà tọ́nà wọn bá ṣe ní ibi tí àwọn èèyàn máa lọ sí ìta tí àwọn ẹ̀mí àwọn èèyàn máa padà tó ní ìrẹ́ gbogbo wa. Eré kí ìsìláàmù tó dé nà. Ìsìláàmù tó dé nínú tó kù kájọ́sọ máa ń fún jàìlíyà ni wọ́n múlò àbí tọ̀dọ̀ wọ́n múlò. Wọ́n ka kàába fún àyíká wọlé. Wọ́n ka kàába fún àyíkọ́ ga. Kọ́dà gbogbo tí kàába ní níyì lárúbáwá tẹ̀lé mọ́tò kàtà wọ́n tẹ̀lé mọ́tò kàtà yóò ṣe pé ìkọ́jẹ́ ẹnu àná fọ́nàtì ọkọ̀jẹ́ ẹnu àná níbi tí wọ́n máa ṣe tọ́ àbúrú wípé àwọn ẹsẹ̀ aṣọ táwọn ti tẹ́ lọ àwọn ọ̀rọ̀ tó fi kan ara nígbà táwọn wà lọ lọ. gbogbo eré ọlọ́ọ̀bọ̀ wà ní tọ́lá ọ̀la ni ló ṣe fún káàbà ọ̀la yìí ló sì kàn wọ́n ara nítorí ọ̀la ti yé wọn sí bí ẹ bá ti bẹ́ẹ̀ inú bí kíkà bá wà àti tí wọ́n gbé bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ láàrin àpáta wọn gbé kọ́dà ètí ìyàwó àtẹ́lẹ̀ ìbúra ní pẹ̀lú pé ìwà ìgbẹ́ ìlú sẹ́rẹ̀ ní ìjọba ti pẹ̀lú àpá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bá àtẹ́lẹ̀ ìbúra mo fi ara mi sí àyè kan tó jẹ́ pé pápá ní kò tẹ̀ sí ìgbà tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n ọ̀dà káàbà pé ní fàtìlìkéjì àwọn èèyàn ti dùn bí wọ́n bá wà. eléyìí kí ọlọ́run fún bá dàsí ọ̀gbà àìsílẹ̀ ọlọ́run á ti rán wa létí. pé ẹ̀rọ mọ́rọ̀ láàyè tọ́lọ̀ wá gbogbo yìí. káàbà ó ti ẹ̀ kọ́ wà. a sì rí àwọn kan láti wọn jẹ pé látara ìjà tí wọ́n ń jà láàrin àwọn mùsùlùmí á lè mọ wò. àbúrò ga gẹ́gẹ́ bí òkúta àbí tá a máa kìí ṣe tó ní ìtẹ̀kẹ́ tó lè ṣe wá. ìdílé lórí mùsùlùmí tó wà bẹ̀ lọ́wọ́ ní ìgbàgbọ́ pé wọ́n ti ṣèjọba nítorí tọ́lọ̀ wá ní ìṣe. That's the line of ไม่ใช่ว่าคุณเกี่ยวกับคุณอาจจะก็ต้องมาดูกาวอาจจะก็ต้องมาดูกาเราไปต่อไปคุณเวลีที่มีอาการาบบนั้นร้ายยิ่งเด็กก็จะปนอยู่กับการคุณเวลีทำอะไรใช่ไหมเพราะว่าต้องมีที่อ่นเพื่อการเรียนกา eléyìí àìgbàgbọ́ yìí dáadáa ìní kékeré ọ̀rọ̀ mọ́ta tọ́wọ́ aráyè súnmọ́ di ìdí káàbà aráyè ẹni tó gbé sọ̀rọ̀ ẹ̀ tó ti di ọkẹ́ àwòkúta wọ́n ti yọ àwòkúta ìbáradà káàbà. àtọ́wọ́ sí wa ìdí tó jẹ́ pé ìjọba mọ́ta wọ́n ti da ilé ìgbà tí ìjọba ẹgbẹ́ tó bá lọ ẹ̀rí ẹ̀rí bíi mẹ́ta kò sí kò sí tó nítorí fi ha ìyẹn wọ́n dàgbà sọ̀rọ̀ àti bàbá ni tó ti ti àwọn èèyàn náà ẹlòmíì wọ́n ti fi sọ wọ́n ti kó sókè ká káká wá ní púpọ̀ látara káwà ó ti sọ òkú ọ̀rẹ́ rẹ̀ àgbọ̀lọ̀ sàmì ẹ̀mí torí kí òun ọ̀lá kò rí torí kí òun ọ̀lá kò rí annabi sallallahu alaihi wa sallam ka annabi wa sallam ọlọ́ba ni òun ṣe ìfẹ́sẹ̀ sára ilé àmàlẹ́ kí ẹ tẹ̀ mùsùlùmí nìkan ẹni pa mọ́kàlẹ́ kọ́dà tí ó tẹ̀ mùsùlùmí tó gan báyìí wọ́n lè má sọ jáde dáhà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ká ibi ọ̀wọ̀ níbí ibi ọ̀wọ̀ níbi àpáni nìkan. ọlọ́ba ló ń sin ìyáàmù nìyà àyè tó jẹ́ pé àwọn èèyàn máa gbé àbí wọ́n máa lọ ẹgbẹ́ àwọn òní já bẹ́ẹ̀ torí lè má fa àti díìnì nílẹ̀ láti wà tó wà tó wà torí àǹfààní ẹ̀sìn wọn. ilé yọ jẹ́ pé ó tòrò ó rásìkò kan pàtó inú kò tẹ̀sí mọ́ọ̀dé ní káàbà láàbò méjì ò ọba rẹ̀ tó sọ̀rọ̀ ìyá rẹ̀ ní ẹ̀sìn ọba rẹ̀ tó sọ̀rọ̀ kó débẹ̀ láàbò kan ọ̀hún tí a tẹ̀ sọ́ọ̀tì tó fẹ́lẹ̀ lọ́sọ̀ tẹ̀lẹ̀ wà láwà rẹ̀ ní sọ̀rọ̀. kẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá a jà ní bá múra wọ̀ ordinary man na sajar su ta wani shari'a na awon ya kwallon barani waya ba ce ta su ha ke fi ma wa ke ce snowball ko wọ́pọ̀ kò dé ká bá ọkọ̀ wá dúró kọlọ káwọ̀ ṣẹ́nu ní wàá kù rẹ̀. Orí à, nígbà wàlẹ̀ àwọn yìí. Ọlọ́ba ní wọ̀ṣáàrọ̀ kan àti oṣù àpẹẹrẹ bíṣáà ti wá bí nígbà tí tí máa di oṣù kan tuntun ṣùgbọ́n àwọn olùkọ́ ní airport dín sí ni alẹ́kọ̀ọ́ aláàbẹ̀ àwọn ọmọdé ìṣẹ̀lẹ̀ wà fún dín sí ẹ̀kọ́ gbogbo oṣù àpọ́nlé àwọn oṣù wa lóṣù àpọ́nlé sábà wọn bá bá nínú àwọn ọmọ ní àwọn náà lóṣù mẹ́rin láàrúkà lóṣù àpọ́nlé. Àlẹ́ sọ̀rọ̀ wà wáyé wọ̀ sálẹ̀. النبي صلى الله عليه ثلاث متواليات ورد مضر أو سلالة متى تتجرى wannan da zulqaida zulhijja a cikin muharram dai na a wasu lada ko suke je ci a wasu hijira wala wani a wasu ne ko su wani su amari kí islam tó dé láyé jàdìyà àwọn oṣù wọn báwọn èèyàn bá lọ mọ́ta ní wọn gan wọn amálọ́ọ̀kù torí ìtọ́rọ̀ wá fún àwọn àsìkò náà. ọlọ́run bá ní lákàlì rẹ̀ wọ́n ní kí alhaji ọmọ ọ̀dẹ́ mọ́ta ẹ̀yà mọ́ta tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá ọkùnrin náà ọwọ́ àti ìbára ó ti á ti ní àdéhùrà yóò pẹ́ ẹran ká ní òkú fún onímọ̀ sí òru mọ̀ àwọn àtàmọ́ka ní àǹfààní àwọn àtàmọ́ka yìí. ọlọ́wà ti gbélé àti àyà àmọ́ka ẹ̀ẹ̀ka ìwú pípa lókun yìí lọ́la yìí. Ta ló fi ta ló tó kọ́ sẹ́yìn àwọn èèyàn padà sọ́dọ̀ yìí? Wọ́n ní kọ́sán àwọn ọmọ gbogbo bí wọ́n bá wà wọ́n bá gbọ́ ọ̀rọ̀ pé èmi náà fẹ́ẹ́ dé má fà èmi náà fẹ́ẹ́ dé má fà ọlọ́wọ́ wa náà wọ kèké má kà lọ́jọ́ náà náà ọlọ́wọ́ wa náà wọ ẹ máa wo gbogbo ẹjọ́ bọ̀ wá tẹ̀sí yìí wọ́n fà láàyè bákàlà ló tọ́lọ̀ wọn bá ti tí tí wọ́n ti kọ́ lọ́wọ́ bá náà ló tó bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lọ́ba wọn ni yálà àdìgbà títí ẹran gẹ́gẹ́ bí ra fún mi àbí tó tọwọ́ bí àwọn alágbáwá tẹ́lẹ̀ tó bá ń lọ ájì àbí wọ́n fẹ́ lọ ọmọ alágbàgbà wá fi jẹ́kẹ̀ bí káàbà wọn lọ. Gbogbo bí wọ́n bá ti ń wọ̀ kí nǹkan àwọn tí wọ́n bá kù wọ́n sáàlì ti pàtó káwọn ìwé lọ tí wọ́n lọ. Bákan náà ìjọba kó bẹ́ẹ̀ ọ̀la agbẹ́bí tá a ti kó nì wọn bá gbogbo tí wọn bá dé àpálẹ̀ ìlú lọ́sọ̀ nípa ẹ̀rẹ́ ti lọ kàába àbẹ́ ẹ̀rẹ́ ti pọ̀ láti kàába. ọlọ́pàá ló kò sí gbogbo ẹ̀rọ òkúta yẹn. bákan náà àwọn ọmọdé àlùfáà yìí àwọn àmì wáyé ó kú bá ní kọ́dà ẹ̀tọ́ lọ sí àdìyàn báyà kó bẹ́ẹ̀ fi àwọn lọ́rẹ́. wọ́n lé àpẹẹrẹ àmì kan nígbà míì àwọn olùgbàgbẹ́ yìí ara yìí àlìkáwà tó gèrè ara rẹ̀ yọ wá dé mọ́ra rẹ̀ gbogbo ẹjọ́ bá ti ọmọ ká ìyí káàbà rẹ̀ ti bọ̀ ẹni àpọ́nlé lè yé láti gbà náà èyí lọ bá tẹ̀sí tó ti jẹ́ pé ní sí iná lọ́wọ́ tó ń sọ́dọ̀ aláàtìmọ̀ ni wọ́n bó ti kọ̀ọ̀rọ̀ àti tẹ̀lẹ̀ tẹ̀sí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ fún ṣé àlẹ́ ẹni ti débi káàbà. kọ́dà ìkéèké mùsùlùmí gbogbo eléyìí

inú tí àwọn ìgbèrín mọ́kà ń bẹ̀rù lọ́jọ́ náà lọ tí wọ́n gẹ́ ní ìbànẹ́ sọlọ́wọ́ ayọ̀ tẹ́lẹ̀bọ̀gbọ̀ ni pé ìròyìn tí wọ́n ní pé ìjì gbàwé èèyàn wá wọn náà làwọn èrè wọn ẹlòmíọ́ wà ní ọ̀nà tí wọ́n lè rèé káàbà tí wọ́n lọ jọ sí ìlú ẹlòmíọ́ wà láti sàm torí èrè wọn tó wà ní ká àwọn ìlú kéékèèké tó wà ní káàbà wíwá táwọn èèyàn wọ àwọn ní monetary benefit economic benefit táwọn ti láti látara rẹ̀. àwọn ọ̀rọ̀ tí wọ́n táwọn bá dára gba àtẹ́bí ìgbà àbí àgbà ọmọdúnkọ látẹ̀bí. ẹni tí ń sọ báwọn ti ní èso náà mọ́kànlá ọ̀sán tó wà ní gbogbo làwọn èèyàn ọmọ ọjọ́ sí kù. automatically wọlé àfẹ́kì ẹ̀kọ́ lọ́dí àwọn ẹ̀kọ́ lọ́dí ti wà ní táwọn ìlọ́lọ́ máa ń gbogbo àwọn ayé ẹ̀rọ máa sọ fún ọ pé ẹrú ọlọ́wà ló kú gbogbo ilé wa fún mi. gbogbo àwọn tọ́lọ̀ wọn bá ṣe kò déèrè bẹ́ẹ̀ tó ní àwọn gan fúnra wọn tó kí wọ́n fasilikéètì àwọn ìyàwó abáyé. ọlọ́wọ́ bá ní sọlá yìí òun ṣe gbogbo ilé ìdáàdìgbà ó ṣe lé pé àwọn àmì tọ́lọ̀ wọn bá ṣe tó jẹ́ pé ní jẹ́ káwọn èèyàn látọ̀dọ̀ tó jù ìyàtọ̀ ni kó lè fẹ́ wa ọlọ́ba ló ń kúrò wẹ́rẹ́ ìjà àná òwe àtàwọn àyà àná òmá ìsàlọ̀ wa tó máa ń tàn. ọlọ́ba ló ń kúrò wẹ́rẹ́ kẹ́ ẹ lè bá àmàdájú pé ọlọ́run ọba ọlọ́mọ ti ń bẹ nínú sáà àti pípẹ́ ìkẹta tọ́pa máa ní ìsọ́lọ̀ òfin jíjẹ́ rẹ̀. Adẹ́yìn ara mọ́kà ẹ̀ pamọ́ kọ́lọ̀ ẹ̀ pamọ́ pẹ́ ìdáyẹ̀ wa pamọ́lọ̀ bọ́ wà pa ìgbẹ́ni kìí ṣe bẹ́ẹ̀. Ọlọ́ba ní màá lo ìgbogbo tí bẹ́ẹ̀ sọ́wọ́ àti rẹ̀. Ọlọ́ba ní wà á nà máa fi fún iṣẹ́ ìhàlẹ̀. Èyí tó fi ẹ̀kẹ́ ẹ̀ máa fẹ́ dájú ọlọ́wọ́ wa. Òun ló ní kò sí nǹkan kan tó pamọ́ kò sẹ́nìkan àbí nǹkan kan tí ń bẹ tọ́lọ̀ ọkọ̀ onímọ̀ pa rẹ̀ nítorí ìdílé ní ìgbà tọ́lọ̀ ọkọ̀ ọmọ fẹ́ fọkàn balẹ̀ gbogbo tí ń báyìí lẹ́rù ti pé tẹ́ ẹ bá ti bà lẹ́sìn ìgbọ́ ẹ̀yọ́ ọ̀jẹ̀ ní ìgbàgbé yóò kó bá ọrọ̀ ajé yìí ọlọ́ba lè gbàgbé lẹ́wọ̀ ọlọ́wọ́ wá ní kọ́lọ̀ òjì gbogbo bí ẹ bá wà èyí tí ọkùnrin ní kálukú ọlọ́wọ́ òjì bá jọ bá wà. Ìfọlọ́ bá sọ máa lọ láì kó máa ní dábàá ti fi hàn. Ilé alùpùpù ni èyí tó ha. Bàyá alùpùpù ń sọ fáwọn àwọn òṣìṣẹ́ àhà kúrúkẹ́ lùmí. Kò sí nǹkan tí ń gbé lórí iye pẹ̀lú àyà àti pé ní tí ọ̀dẹ̀ tí ó ìdílé gbogbo ní ó gbé gbogbo ní ọ̀padà sí gbogbo ẹ̀ ọlọ́wà ní òun ọlọ́wọ́ bá òun yóò pèsè rẹ̀ ẹ wá rẹ̀ ẹ̀kọ́ tó gbà ní sọ́ba jáde láàrú bá a lọ sọ́ba wá ní ìṣẹ́lẹ̀ fáwọn èèyàn máa gbàgbé kọjá báwo ló ti máa fi jáde. inú wa ẹlòmíì òun ni wá lò ẹlòmíì ìmọ̀ ní wá lọ àlàáfíà lẹ́lọ́mí lọ ní wá lọ. ẹ gbogbo àwọn ẹni wá jáde ìtọ́wọ́kọ́ dùnú wọn náà ní owó rí nǹkan kánú tí wọn wà fún òun ìwú ẹ̀. táyà ń pèsè ní gbọ́dọ̀ yìí. táwọn ẹlòmí bá tún jáde bá ti sọ̀rọ̀ wọ̀ lẹ́nu sọ̀rọ̀ wá lè ti jẹ́ òkà. tí àdúgbò yìí náà gbogbo àwọn ilé ti gbé báyìí. bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ nítorí délé ẹ̀kọ́ kọ̀ọ̀bá rẹ̀ ọlọ́ọ̀bá ní màmú nípa ẹ̀ ọlọ́ọ̀bá ní. ìgbàmù àtúntà ọ̀ àṣàkì ìgbóná ẹ̀kọ́ wà nínú àwọn ọkọ̀ ọ̀gbìn. ọlọ́ọ̀bọ̀ bá ti bàrá ní ẹ̀dáwò ẹ̀yà mọ̀ kẹ́ ẹ ní ìmọ̀ dáadáa kẹ́ ẹ mọ̀ wípé alọ́wọ́ àṣàkì ìgbìlẹ̀ ẹ̀kọ́ ìgbọ́n náà ọba ọba tó lé níbi ìyá tọba fẹ́ kí àjẹ tọ́sẹ̀ ọlọ́wọ́ bá lè kókó níbi ìyá ọ ìyá ọlọ́wọ́ bá kì í ṣe tó fojú tẹ́lẹ̀ lù ọ ṣùgbọ́n tó ti lé òwò ọlọ́run náà wàá nà máa rọ̀kúrò yìí pẹpẹ dáadáa ló wọ ọlọ́run ọba alákòóyí lò ọba oníkẹ̀kẹ́ lò ìyẹn ní pé kéde bìí ọmọ àrùn kọ́ ọlọ́run mọ̀ pé ọlọ́mọ bá ní sì mọ̀ kọ́lọ́mọ wa lákòóyè oníjẹ̀lọ́lọ́. eléyìí ni máa di ìdáhùn àpò ní ìtọ́wé ni máa pé ní àkọ́kù àwàdà. kọ́ ọmọ báyà ipò rẹ wájú ọlọ́run ṣùgbọ́n kò sí máa ní wọ́n fẹ́ ọlọ́wọ́ mọ̀ nira ní láìpẹ́ torí tí kaba ti lè yẹ kúrò ayé ni wọn dàbí yẹlé bí ẹyẹ ni tí kaba ti lè dùn kan lọ wáyà ni yóò yẹ sọfẹ tó yẹ méjèèjì lọ́kọ̀tọ̀ bá wà lọ́kọ̀ ayà máa rántí yọlọ́ wa mà lè yọlọ́ lè tètè yóò fi sí o kọ̀ọ̀kú wa máa jẹ́ àná kí akọ́kọ̀ bá dákòó jọlọ́ òun jẹ́ torí tí bá mú kan ètò súnmọ́ jù náà ni wọ́n ṣe ti wọ́n sọ lò. tó bá jẹ́ pé gbogbo ògbà ètò ohun àrùkọ náà náà ni pé ìyọ́ náà wọ́n bá lè ohun ò lè kọ́ bí ìyọ́ náà kì sí òun bá náà dá. kò ní èrò dáadáa wọn lọ. bọ́ ọ bá ti ṣe ohun ọlọ́ọ̀ bẹ́ẹ̀ náà lọ́ba alẹ́ ìtẹ̀wọ́n ni a kù bí. bọ́ọ̀ bá a kò lè wọ́n ìní tiẹ̀ lòmíì tí ò fi lè ronú túbá torí pé òun já nìkan èso ju agbẹ́gbà wọ́n ti sẹ́ náà kọjá ọ̀rọ̀ ya bèrè ọmọ adúgbò ọ̀nà kọjá ni wọ́n lọ mọ̀ sí báyìí ìwọ́n ló sí báyìí ìwọ́n ló sí báyìí yóò tún agbẹ́ tóbi lọ́kà ẹ̀ sọ owó òkúlé pọ́ǹpì ìyọ́ náà kó òkú máa sẹ́nu òun sí torí pé ó ti kí ni ó ti tẹ̀lé ní ìlú jari a araba ẹni kejì sọ́nà bá kúta kejì pé wàá nana ọkùnrin rà níbi kan ètò súnmọ́ tó náà ni pé yọ́ọ́ máa tẹ̀sí rẹ̀ yọ́bọ̀ yọ̀bọ̀ tó bá dùn. wọ́n lè kí ọ̀la sí pé àwọn ọ̀pọ̀ òwúrò dárí ọ̀pọ̀ òwúrò abatẹ́ni náà dáa ọlọ́wọ́ olóòrùn gbàgbóhùn rẹ̀ ní ẹlẹ́mí máa ń jọ dáa àárọ̀ gbàgbóhùn rẹ̀ níbi máa bá méjèèjì ọlọ́wọ́ bá kókó sí ìyá ọlọ́sọ àdìyá ọlọ́wọ́ bá kókó sí ìdá ọlọ́sọ àwọn ewo lọ́ọ̀mọ̀ tí ó ṣe tí ó ṣe tó déédéé tọ́lọ̀ ọ̀hún sí lábẹ́ àgbáyé kéèyàn gbọdọ̀ tẹ̀ dáadáa. bọ́wà kẹ́yìn ti gba àwọn ti lọ débi pé ìwò ní pírọ́blẹ́mù mọ́ àdánwò ọlọ́ọ̀bá lè bá ìgbà ọ̀ nítorí ọgbọ́dọ̀ máa sọ àìmọye ààrẹ tẹ́lẹ̀ tí wọ́n ti lọ fọ́kù dẹ̀dẹ̀ tí wọ́n fa ilé lẹ̀ làdáwò dé. ọ̀sẹ̀ ti lọ láti àwọn àti láti àwọn àti ẹ̀wá lè ti wá wọn. nítorí gbogbo àwọn káwọn yìí àwọn tó ti kókó làkọ́dọ̀ ọmọ pàápàá tó lọ́wọ́ wa nípa méjèèjì ọlọ́wọ́ èso ìdára rẹ̀ fáwọn ará mọ́kà ṣùgbọ́n tó fi yé wọn pé kẹ́ ẹ bá kọjá ẹsẹ̀ lọ́dọ̀ kí ọlọ́wọ́ bá lè wò ṣùgbọ́n kò túmọ̀ sí bẹ́ẹ̀ ti tẹ́lọ̀ ní ibi kọ́ lọ́wọ́ mi kò ní dé yìí. àkọ́kọ́ ọ̀rọ̀ kò ní tẹ́lọ̀ àti òṣìṣẹ́ ìmọ̀ ìdáná pàápàá tó o bá ní ilé ẹ̀rọ tẹ àlèrè àkúrò ni wọ́n á púpọ̀ lọ́sẹ̀ tẹ́lá ti kúrò yẹn orúkọ alákòóso lọ. àfi tọ́ba jẹ́ pé ẹ̀tọ́ ẹlòmí ìbẹ̀rọ̀rùn rẹ̀ kó ní kó gbẹ̀lú àtẹ̀sí rẹ̀ láàrin àtẹ̀lẹ̀ o. wọ́n láàrin ìyàtọ̀lọ́ tọ́ba tí wọ́n láàrin ìyàtọ̀lọ́ ọlọ́ba rẹ̀ fún ìjọ láàrin ìyàtọ̀lọ́. jẹ́pẹ̀ ẹlòmí ìsapá bẹ́ẹ̀ tó kẹ́lẹ́ wọn lóhun níbi ẹ̀tọ́ rẹ̀ lọ́gbọ̀dẹ̀ àtìyámà ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ẹ̀bá ìṣẹ̀lá ni náà. àdáwọ̀ mọ̀ sí omi ìlà ìbára náà wọ̀ kọ́ òwe àdáwọ̀ máa dùn náà wà máa tẹ̀kùn. ọlọ́ọ̀bá ìṣẹ̀lá ni máa àlọ́ sórí ìlà ìbára. kò sí ìkẹta tọ́jẹ́ òkà gbélé òjíṣẹ́ lórí bí òṣèlú kò jíṣẹ́ o. tó jíṣẹ́ bá ti jíṣẹ́ ọ̀ràn yẹn tá a gbé lórí ìdí ẹ̀ òun ti bá yẹn. ìtọ́lọ̀ wọn bá ti lọ́nà yẹn lórí rẹ̀. wọn náà ní kó fi ṣe ọlọ́pàá ọ̀rẹ́ débi. ìdí ni tó jẹ́ pé kò sí ànẹ́bí ká bó ti jẹ́ kàtọ́lọ̀ wọn bá rán kó ti jẹ́ tọ́wá pamọ́ kò sí láéláé. torí pé primary assignment ọtọ́lọ̀ wọn bá rán wọn náà ní kó tẹ́ fi ọlọ́pàá wọn. tọ́lá sẹ́kùn ọ̀gẹ́rẹ́ níta sẹ́yìn òun ti sọ ara yẹn tiẹ̀ o. tọ́ ọ bá tẹ̀lé kórè ara rẹ bọ́ ọ bá pọ̀tọ̀ tẹ̀lé kórè ara rẹ náà ni. torí inú tí máa tiẹ̀ dáná náà ń bá mi tí wọ́n bá ti dẹ́kun tó bá sọ̀rọ̀ ọlọ́run fún ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run fún lòun ọmọ àwọn òkè sọ̀rọ̀ ọlọ́run. ìdí nìkan bàbá ní ọ̀fẹ́ ẹ̀ lé tẹ̀lé ìròyìn yìí ọmọ òbí wa tẹ́tẹ́ pé òun ṣe àǹfààní kẹfẹ́ tó wá ṣe wá lòkù. Àgbà tó bá ẹ̀kọ́ lọ àgbà àgbà sí ìyẹn gbẹ̀lá. Ọ̀rẹ́ yẹn ti wọlé pẹ́sẹ́ ṣiṣẹ́. Kò sí lọ́rùn tọ́nà wọn bá dìde wọn lórí lẹ́rù. Wípé wọ́n gbọ́dọ̀ tú láàbì ẹni tí wọ́n ti fẹ́ púpọ̀ gbà tí wọ́n wí kì í sàn àyànjẹ́ ní ìbẹ̀ wọn lé. Màá ṣàlàyé bí ìsẹ́yìn ìwọ ẹ tí ó ti pa àwọn tí ó tí wọn pa mọ́ ọgbọ́dọ̀ gbà nítorí ọ̀ràn yẹn lórí yẹn ọ̀ràn yẹn kẹ́ ó kò jíjẹ. máa ń lọ sí ilẹ̀ ìbàdà ọlọ́run bá ní kò sí nǹkan kan lórí kò jíjẹ kò jíjẹ ṣùgbọ́n wọn bá wọ yàrá ló máa ń tìjú nínú àwọn àtàkùn yẹn. ọlọ́run bá nígbà nípa ìjẹ́ ẹgbẹ́ náà àti ìjẹ́ ẹgbẹ́ pamọ́. ìtẹ́ ẹsẹ̀ ní gbangba àti ìtẹ́ ẹsẹ̀ kọ̀rọ̀. ó wá ti wá àdìpọ̀ iwájú rẹ̀ ó wá ń dẹ́mọ orúkọ lè yán rí. ó sì gbà pé kò lápàdé kankan ní lọ́dọ̀ rẹ̀. ní kọ̀rọ̀ ìwọlọ́mọtò àdánwò ẹni tí ó ti wá ti wá àdìpọ̀ ìjọba wọ̀ yọ ọ̀ràn yẹn ti ẹ̀rù ó wà láti jẹ́jẹ́ tí ó fi ọ́ sí kò sí rẹ́ tí ó fi ọ́ sí. ọlọ́run ọba tó láti jẹ́ náà tó níná ọ̀nà ló sì lè sápamọ́ fún. gbogbo ọ̀rọ̀ ọba wà ọlọ́run ọba rí ọ. gbogbo ọ̀rọ̀ ọba wà ìtọ́ sọ́dọ̀ ọba máa gbọ́. kí wàá ló dé sọ fẹ́ràn kọ̀ọ̀kẹ́ta ọlọ́run lọ kò sí sí tẹ́lẹ̀ lọ wà máa wí àná ọlọ́wọ́ bá máa ń tẹ́ ẹ fi pamọ́ àti tẹ́ ẹgbẹ́ náà síta látàrí eré lọ́lọ́gbọ́n ti sọ oníkálukú lẹ́nu rẹ̀ gbogbo ayé ọba àfẹnugbá èèyàn arẹjọ wọn á yọ ti gbọdọ lọ máa tó ń tẹlé pamọ. àwọn èèyàn bá ti lọ kẹ ẹgbẹ́ ọmọ kẹsì fún ọlọ́run nìkan lọ́ máa rìnrìn àti kí ló gbé sí ló ọlọ́run nìkan ló mọ̀. ibi tẹ́ ẹ kó olùdíjọ́ lòdì sí ọlọ́run nìkan ló mọ̀ ìdílé ti jẹ́ pé mùsùlùmí nǹkan ẹ̀kọ́ kọ́ máa rò lọ́kàn rẹ̀ pé ọlọ́run bá mọ bá dùn kù gbogbo tààrà yẹn ń kù náà sílà sáàrin rí àtọ́lọ̀ bá ti dà ìwọ̀nba táwọn èèyàn ọmọ kò ní ní ọ̀nà pàápàá tó bá jẹ́ pé jọ̀sìn iṣẹ́ ẹ̀rọ kò ti dà ní àtọ́lọ̀ àwọn nǹkan yòókù tó jẹ́ pé ọwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó ti dáadáa pẹ̀lú ti ilé ìròyìnàjú rẹ̀ ṣùgbọ́n má lè rò pé torí tiwọn ní ìjọba wa jọ lọ là ìtọ́lọ̀ wọn bá ní òsì ní ìjọba wa jọ lọ. ní ìtọ́jú pé àtìkàlẹ́ sọ̀rọ̀ láwọn àìyọ̀ sẹ́lẹ̀ tọ́sọ̀rọ̀ nípa wípé ọlọ́run ọba máa gba ìjẹ́rìí àwọn èèyàn lórí òkú tó bá kú. ọmọ ẹ̀rọ tó sọ wọ́n sọ fún ẹni tí wọ́n kọ ọmọ rẹ̀ ni ẹni rẹ̀ ni èèyàn dáadáa ni. ìdàkejì rẹ̀ náà wọ́n sọ fún ẹni bíi. báyìí ìjọ máa tún fún wọn láì ní àwọn àtàwọn sọ̀rọ̀ kí ni ìtumọ̀ ìjẹ́ ìrìn lọ́dọ̀ tiwọn. kí ni ìtumọ̀ rẹ̀ jẹ́ ní níwájú sẹ̀ríà. alálòmí ìjẹ́ni eré lọ́dọ̀ tí wọ́n náà ní sẹ́dọ̀ tó ń ṣe. yàtọ̀ sí dọ́kítà tí wọ́n bá ara ìlú ọ̀gá púpọ̀ lọ bá wọ́n fi lọ́dọ̀ òbí. mo ti tọ́ka ẹni lẹ́yìn tọ́ تشبيه الذنب بما يشبه المتن تشبيه الذنب بما يشبه المتن àlékù rẹ̀ lọ sọ̀rọ̀ kó yìí nítorí ìdílé gbogbo tí yóò sọ̀rọ̀ sílẹ̀ àyè kọlọ̀ sàmọ̀ ọlọ́pọ̀ wà ní ìgbàlá yìí. قل لا يستوي الخفيف والطيب ولو أعجبك كثرة الخنزير نعم فاتقوا الله يا أولي الألباب لعلكم ọlọ́pọ̀pá ìṣọ́lá ní kó ìrìn àjẹ́sí sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sánlá sọ fún àwọn ẹ̀dẹ́ ènìyàn pé láyé jẹ́wé lùkọ́dí ìtùwọ̀kọ́ yìí ìǹtọ́ jẹ́ pé ẹ̀gbẹ́ ni nǹkan abú ni kò lè nǹkan abú nǹkan kò lè dọ́gba pẹ̀lú dáadáa. àwọn olùmọ̀rẹ́ nǹkan burú yìí yálà nínà ìmọ̀ràjàpàdáàtì wọ́n àwárí wọ́n àmàlì wọ́n rìn jáde wọ́n àwárí. kí ni gbogbo eléyìí dáadáa tí a kúrú yìí ò lè dọ́gba yálà láàjì ọ̀kan nínú ìgbàgbọ́ ẹ̀kọ́ níní kọ́ọ̀tọ̀ àti sọ́yìn òbí ọ̀kà ẹni tó di dáadáa sọ́kàn àti ẹni tó di aburú sọ́kàn kò lè jẹ́ kan náà bákan náà wọ́n ní inú rẹ̀ náà ní pé wàlá wà níbi ọ̀rọ̀ ẹjọ́ sọ dáadáa jáde lẹ́nu àtẹnjọ́ tàbùkù jáde lẹ́nu ẹnu kan náà wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n lọ́ra bákan náà ìtẹ́ ìtẹ́ lómi ò ṣe ìwà tẹ́ lómi ò dáadáa wà ń bẹ ìdàkejì rẹ̀ náà bẹ̀ fún ọ̀dọ́gba kọjá àwọn olùmọ́ni wà àwà nínú dúkìá wa. Dúkìá lómi, òun gáà máa tọ́ dúkìá wọn ò tó kó wọn pẹ̀lú dúkìá dáadáa, kò tó kó pẹ̀lú mímọ́. Òun kò wà wà náà lórí olówó, òun gáà sì máa owó ìṣòwò sọmọ. Mo ò lè dọ́gba pẹ̀lú ẹni tó ní mímọ́. Mo ò lè dọ́gba àwọn akọ́wé ẹ̀sẹ̀ sí ti pé káṣẹ̀ ìjà ìfà tọ́lọ̀ àwọn ẹ̀dẹ́ ẹlòmí ẹni rẹ ni ẹlòmí ìdàkejì rẹ ni ọlọ́ba ń lò lè dọ́gba ọlọ́ba wọlé àjẹbàká kátọ́lọ́tù kátọ́lọ́tù pàdé kọ́dà èyí ọ̀dà èyí aburú púpọ̀ rẹ̀ ọ̀bá àtọ́ lójú wọn ọ̀dọ́gba wájú ọlọ́ọ̀ wọn ọ̀dọ́gba wájú ọlọ́ọ̀ ẹlòmíì àwọn nǹkan agbúrú kó dọ́tọ́ kó o pè é gidi nínú ìtọ́jú jẹ́ pé àwọn alágbára máa kó ìka pé àlẹ́ ẹ̀kọ́ fún bìlùkẹ́ ìlà bìlùkà nítorí bóòlù ti ti lọ dáa sí kìí ṣe mélòó ló ṣe ìyẹn ni pé kwaliti ló ṣe kókó kìí ṣe kwaliti yàwá lùkọ́ ló àwọn tí àwọn ti tí àwọn kéèkì yóò ti lẹ́wà ìyàwó àbúkọ́ kéè tẹ̀ lòwú. Bọ́ bá mọ kí n kiri bá ìjọba ti wúlò kó sí kókó. Ẹlòmíì gan làákà ẹ̀sìn fún làákà ẹ̀mí gbẹ́gbẹ́ ẹ̀sìn tó bá lọ ẹ̀yẹ lórí tó bá pọ̀ lóru. Wọ́n ní àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àwọn bá máa ń tẹ̀ àbí nọ́ọ̀sì ọ̀gbà ẹ̀sìn. Bá a máa rẹ̀ yóò kù lọ wanda ba da gano ko ba ku ka so ba ta na mu ba ni kan da wala mu ba woro ba ni kan so ti ka da ni ba da àwọn kóre ń kọ́ mi lásán ó sì kó sáté di di di mẹ́fà àti yí àti yí àti bàdí káì èèmọ̀ ọmọ èèyàn máa ń pàṣẹ ní ìgbà wa káì bàdá ìgbà ìjà wa yóò láì lù mí lè mí àhàhà ṣé wọ́n dé mo fi bá ní tètè àwọn ọkùnrin ọ̀rọ̀ tó wúlò sí. Àwọn àná ọba lọ sọ fún ọba ẹ̀ náà ní ẹ̀dín ọ̀rọ̀. Àwọn àná àbáyé wáyé lákòókò padà. Oṣù mẹ́ta kọ̀ àwọn aláì tó wà ní gbèsè náà. Ọ̀dọ́ òkú tó ti dé òní o padà lọ sọ fún ká ọ̀gá àlòkù ní owó kó tó ní five thousand naira lẹ́yìn ló ti bẹ́ẹ̀ káwọ́ padà lọ kó tó lọ kó tó yẹ kí owó kù ọdún owó lè dé two thousand naira lẹ́yìn ló ti bẹ́ẹ̀ káwọ́ padà lọ bàbá. Sọ bàbá tuntun ti dé kóòlì gbèsè gbèsè tí wà lọ́rùn nìkan tó dínkù náà àmọ́ èyí ìlú ìlú gbèsè náà a máa ní padà lọ wáyé ní ìdíkò tẹ̀lé two thousand naira ọba mímọ́ wíìs twenty thousand ọ̀dọ̀ lẹ́yìn àsìkò kan tó bá tọ̀ padà lọ́dọ̀ abánigbó ìlú wà láàrin gbogbo pẹ̀lú two thousand tó ń wà lẹ́yìn oṣù mẹ́ta oṣù mẹ́rin ìdíkò tẹ̀lé àwọn àti ọmọ tó tẹ̀lé ní náà ó ní owó tó ń bá ọ̀dọ́ ti fi bẹ́ẹ̀ lọ ọ̀dọ́ sí bá tó ń bá ọlọ́pàá wọn wá àgbàkà fún mi. ó ní bí bí owó tó ń bá ìwé ìsìn ìnídéédé fẹ́ràn ìsìn ìyẹn ó náà wà láàbà táwọn yóò wú. Adéwọ̀lọ́ wà á kì í ṣe fún ó ní èrò ní gbádùn òfin ìyẹn báyìí nígbà níjẹ́ fẹ́ gbádùn wàlá ẹlòmíì ń ṣiṣẹ́ ló bá bọ̀ ẹ̀fẹ́ ìtura ẹni tó bá jẹ́ ìlà àti pé kíláàsì ká sọ ẹ kú lówó lọ́ọ̀nì. ẹlòmíì ti gbowó rẹ̀ ní ibi tó túmọ̀ oríkàtí kánà ẹ̀. èyí tó sì kókó àpọ́njú ewu ni dáadáa inú dúkìá ìdí máa ti kẹ́rọ̀ gbádùn ti bá ní. àwọn tó bá ń sọ̀rọ̀ kí n sá kiri kí n sá kiri wàhálà ó bí òjì sí náà yẹ owó rí ọ padà jù sí náà àbúrò ẹ̀kọ́ wù kù yẹ sọ pé pé ọ̀kan náà wà sálẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ka yìí yóòjúmọ́ ìtì máa gbá ẹ̀mí ara ẹ̀dá yìí owó ẹ̀mí sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń jẹ pa ìdí wọlé sùúrù ẹlòmíì tí ọba ti dọwọ rẹ ní haramu alẹ́ ìjọba ti dọwọ rẹ tó gbogbo àpò rẹ gbogbo ọgbọ́n tí ó fi sọ ní halali ní ọmọ sí ọkọ one thousand kàwé tẹ́lẹ̀ lóògùn ó bẹ̀rẹ̀ justify ìyẹn tó ìdílé gbogbo eléyìí àwọn kẹsàn-án tó ṣe pé káyà náà ni ayẹ màá tó wọn ọ̀dọ́ bá èyí tí ọlọ́run bá pè láburú tí ọ̀dà kọ́dà kò bá kù ọlọ́run bá ìfẹ́ lára ni látàrí bẹ́ẹ̀ pẹ̀tẹ́kùnlá ẹ̀wà apáyọ̀ lọ àwọn àtàrí ọ̀páyọ̀ lọ síbi gbogbo tá a sọ ìyá onílàgbà ẹ̀yìn onílàákàyè onílàákàyè dájú òun ló ti tọ́lọ̀ bọ́ bá sọ ìpayọ̀ náà ní òdùdú lórí tọ́lọ̀ ọba ti lẹ́tọ̀. ìpayọ̀ náà ìní òdùdú jìnà sí tọ́lọ̀ ọba ti lé wọ̀. anẹ́sọ̀rọ̀ wà wà ní wọ̀sẹ̀lọ̀. anẹ́bi ẹlọ́mẹ̀dé ni ẹ máa mà dájú pé látàmú kàdásùn àti àtẹ̀kẹ́wò bí ẹ̀rẹ̀ máa. فاتقوا الله وأزمنوا في الطلب أنا من إبراهيم kò sí ẹ̀mí kan tí ó parí ilẹ̀ àdúgbọ̀jẹ̀ gbogbo tọ́lọ̀ bá ti kọ̀kọ̀ láti iye ilé tọ́lọ̀ bá lọ́wọ́ kọ̀ ọgbọ́dọ̀ kọ̀kọ̀ tó ìyá ọgbọ́dọ̀ ọba lọ́wọ́ ọgbọ́dọ̀ wọ̀ kó tó ba yé lẹ̀ gbogbo orílẹ̀-èdè ní tọ́lọ̀ ọba lóde ọgbọ́dọ̀ débẹ̀ kó tó ba yé lẹ̀ anábì ní mùsùlùmí ọgbọ́dọ̀ ní ìgbàgbọ́ ilé látàrí tọ́ ọba ti ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́ba anábì wa ẹ̀ka wa pálọ̀ ọ̀dọ́ wàá ti lóde tọ́lá ẹgbà ọ̀nà tọ́tọ́ ọ̀nà tọ́jà ọ̀nà ṣẹ̀rí àfaramá ọ̀nà rẹ̀ ní ẹgbà tẹ̀wà ọ̀nà tẹ̀wà ní dúkìá ẹgbà tuntun ilé ọ̀yẹ́ wọn kò kóra kira kira kira kira kira kírakíkà ó kó lọ tó ọba rẹ̀ tó wúlò pọ̀ àti ọ̀gbẹ́ bá ẹ̀dá tó kọ̀ máa gbéra rẹ̀ léèrè èyí tí wọ́n jẹ́ sí àdáàlì àti àwa kọ́lọ̀ ولا تسألوا عنها شيئا إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها وإن تسألوا عنها حين ينزل القرآن يبد لهم عفى الله عنها والله غفور حليم قال الله يا أيها الذين آمنوا Kalau ní pé ẹ olùgbàgbọ́ òdodo itu. lóra ń àṣìyá ẹ má máa ẹ má ṣe béèrè nípa kẹta tó tu pé eyín túbú dàda tu tí wọn bá túbú lẹ fún yín ìdàsókò yóò kó ìbànújẹ bá yín ẹ ẹ má máa tẹnu bọ̀ béèrè nípa ọ̀sọ̀tẹ̀pẹ̀ sí ìdáhùn rẹ bá dé ìgbàkúkù ìjọba ìlọ́kàn lẹ́nu. àwọn olùwádìí aráyà yìí abájáde àwọn olùwádìí ọ̀sọ̀kalẹ̀ nípa ọlọ́pọ̀ ọ̀dọ̀kan béèrè káwọn ẹ̀ma wájú àlejò yìí lọ́wọ́ àlejò. wọ́n wọ́n fẹ́ ìgbà wà ní àtọ̀wọ̀ lọ. Lórí ọlọ́pàá ọ̀dọ̀ta ẹni kọ́kọ́ òsùn ilé ànẹ́ni ẹ̀yẹ tó kọjá lọ ní orí ti mọ̀. Ẹ̀yẹ tó kọjá lọ lórí lọ. Ọlọ́pàá ọ̀dọ̀ta wà ní ẹ̀yẹ. Ẹ̀bà wọ́n lọ sí ẹgbẹ́ kan ní sọ̀rọ̀ àyẹ̀wò sẹ́lẹ̀ ọ̀gá mi. Àlẹ́ mi ni mo tó mi lọ, kò sí pé ìkẹ́lẹ̀ kó mi lé ìròyìn àti ẹ̀kọ́ dídá wa. Àwọn ẹ̀wá lẹ́yìn. ìbáwọ̀ sàábà yọ ti ti bẹ́ẹ̀ báwọn ọwọ́ dárò jìnlẹ̀ wọn lọ fún ìjọ kíkà ìkẹta ju àbúnáwà lónìí wọn kà gbé àdá yìí. aláàlẹ́ bàbá ti pé ilé ẹ̀dá yìí ipò bàbá mi wà ní bàbá rẹ̀ tó ti ti pé wọ̀ aláàlẹ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ nù náà bàbá rẹ̀ bẹ́ẹ̀ nù náà. แค่ควบคุมความฝันเป็นขนาดไปแค่ตาได้ลูกมีเบาอาตัวกดเอาอันนี้เอาวันนี้แต่พฤติการในอายอินสโตรนี่ก็เนี่ยมาอาสุกันเนี่ยเป็นวันไหนทุกวันอินสโตรกันคุณไปรู้คุณตัวเนี่ยคุณ nǹkan ní ọlọ́run fi pamọ́ fún ọtún òun fẹ́ bẹ́ẹ̀rù sí i wà láì má bà yára sí i. tó o bá mọ gbogbo nǹkan ní ìtí ọ̀yọ́ ọmọ tó o bá mọ bóyá bá mi jẹ ẹ̀ bá tẹ̀sán bí ọ̀run. ìtẹ́bí tó lọ́ba bá fi pamọ́ fún ọ rà máa lọ rẹ̀ dẹ̀. láì kánẹ́ sọ̀rọ̀ láàrin tàbí láti kánẹ́ fi wá láyé wá láyé sọ̀rọ̀ láyé. sọ̀rọ̀ ṣùgbọ́n nìsí ṣé ìdájọ́ ìgbẹ́ lórí tiwa náà lónìí kí ká máa ṣe àwọn àbẹ́rẹ́ àwọn olùmọ̀ọ́yé àwọn ọkọ̀ wípé àsìkò ti gbà gan kìí ṣe fọ́lọ̀ ọba fọ́ọ̀tù wọn tó sáà tẹ̀lé wọ́n tẹ̀lé rẹ̀ láti wọ́n ra fún àyíká àwọn lẹ́sìn pé ìbéèrè wọn kọ́ni ó ní ìdí àṣà yẹ́sà lọ́dọ̀ káyọ̀ sọ́mi ìrọ̀lẹ́sìn ọlọ́ọ̀bá sọ̀tà yẹ́sà lọ́dọ̀ káyọ̀ ìgbàkíyà ọlọ́ọ̀bá sàlàyé rẹ̀ fún wọn. يسألونك ماذا ينفقون الله ما تفعل هذا يكون يسألونك عن تلك العين كبرى ماذا لا يكون ìdílé táwọn ọmọ ti ní ìbéèrè láti ilé ìbéèrè oríṣi méjì ìbéèrè tó wúlò fẹ́ ti ń béèrè àti béèrè tí ò láǹfààní lọ́dọ̀ rẹ̀ tó bá mi jẹ ẹyẹ lọ kí àtàlẹ̀ kí lè rẹ̀ tọ́jú òbéèrè kó fi kírun bẹ́ẹ̀ kó ṣe gbà rẹ̀ kó bẹ́ẹ̀ kó ṣe rí ọmọ ọlọ́. àwọn olùkọ́ yìí irú béèrè tí o láǹfààní bẹ́ẹ̀ ti ń béèrè àti tí o láǹfààní bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kẹ̀kẹ́ inú rẹ̀ lọ́nà ọ̀gá pọ̀ kó káwọn àti irú àwọn béèrè bẹ́ẹ̀. ilé ìgbẹ́ buhari àdìsí àdìsí tẹ̀sán lẹ́yìn nínú sọ̀rọ̀ ẹ̀ wọ́n á lẹ́sọ̀ lọ́wọ́ àìsàn sẹ́lẹ̀mà ọkàn káwọ́lé ọlọ́wọ́ bá fa àwọn kan fún wa ọlọ́wọ́ bá kó lè àwọn kẹsẹ̀ inú rẹ̀ inú tọ́lọ̀ bá kọ̀ ó ní wákàtí wọn ti sùn àná kọ́ ọmọ déèrè déèrè láǹfààní ìlú ọmọ adé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. eléyìí sẹ́rí ọ̀pára ọ̀pára kọjá tó kó ti wá ẹ̀ka rẹ̀ fún pé ọba ti wá ẹgbẹ́ bọ́yọ̀ ọba ti jẹ́ nígbà ọ̀nàdẹ̀. bẹ̀rẹ̀ ọ̀pọ̀ tó lé kí àwọn ẹlòmíì tí wọ́n tó irú àwọn ìbéèrè tí ò láǹfà nígbà làwọn pàpù tó làwọn pàpù mọ̀ ìwà àwọn ọmọ wa ní Islam àti ìsan báyìí tàbí wọn. Páàkì ẹ̀ wọ́n jáde lọ́dẹ̀ nígbà àwọn pépà tó kà wọ́n àjẹ́ òun á dé ìfẹ́ èrí àjọyọ̀. Tó á dé aláwọ̀ kan ní àwọn ìta ìkọlọ̀ òun. Àwọn àtà ìkọlọ̀ òun. Lẹ́mi ọmọ ọmọ kúlẹ̀ bẹ́ẹ̀. Nígbà wo ga ìwé dírámà náà? Ọ̀rẹ́tọ̀. Làákúnmí àtẹ́bí sọ ayọ̀ lápá tó sọ ayẹ̀. Mo lò sí ìka tó. Lẹ́mi ọmọ ọmọ kúlẹ̀ bẹ́ẹ̀. Ó bí wọ́n á padà fúra tí wọ́n á padà ní aláì àbá àwọn kan wá tó kó wọn aládùúgbò. Gbogbo agbogbo wọn lẹ́yìn kan máa ti wá sí ní àdúgbò. Wọ́n lọ tẹ́tẹ̀ sọ ní mà. Wọ́n lọ tẹ́tẹ̀ sọ ní mà. So ebi mo bá ní mọ́tò rẹ̀ bí wọ́n ah, àbá ńlá láwọn nínú ìtọ́ ẹgbẹ́ ya máa ta lọ. Sọ́dọ̀ wà ní wa inú ọ̀rọ̀ rẹ̀ kẹ́yà bá kírun báyìí kírun bá dágbó ní òjijì nígbà wo kẹjọ àgbàlá kò mọ̀ sí ọmọ àgbàlá sí àbẹ ẹni tó ń ka òfin béèrè sí wájú àgbàlá kò ní dá àgbàlá sí eléwòó ló kà ìlú béèrè ìpìlẹ̀ lórí ọ̀wà àti kọ́tọ́kọ́ pé òun fi lọ́kẹ́ẹ̀tì àwọn ẹ̀ tó ní mà tó o bá ma gíga rà fún mi eh, eh, ànájú báyìí kéré kí ọjọ́ mi tó o bá ma kọ́lọ̀ ajá sábò ká kílè rè kílè rè rè. Ẹ gbogbo àwọn nǹkan wẹ̀wẹ̀ aláìsó láǹfààní. Irú àwọn ìbéèrè sọ́dọ̀ sọ́dọ̀ wá fún ọ. Ẹjọ́ àgbàjọ́ ọ̀sẹ̀ mẹ́wàá tó ń bá ọ̀sẹ̀ ààrẹ apari da suara dia madam berarti mandolin bar selama yang kita anjuran ini kabar Kemudian uni obat uang yang mereka jual apa apa uni deh ini apa ini deh ini ada yang dua maju yang itu ada maju di bawah wani di bawah wakosong konti ada di bawah dia wani banyak sama yang máa bẹ̀ láàrin kámá àti ilẹ̀. àwọn sẹ́ẹ̀tì pẹ́pẹ́ ní sẹ́wọ́n ti pẹ́pẹ́ sọ ṣẹ́ẹ̀tì bínú àmọ́ wọ̀ ọ̀mà wọ́n ké wọ́n bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wọ́n yìí wọ́n ta sí ní àtàwọn ọ̀pẹ́ ẹ̀kọ́ òní wọ́n dọ̀ láàrin kámá àti ilẹ̀ ó ní látàrí ẹ̀kọ́ yẹ ẹ̀ka tó lọ́wọ́ ní láàrin. sẹ́ẹ̀tì wọn fún pé tó ọba mọ̀ òbéèrè kó ló ti kí o lórí kó ló ti gbà á. sọ bẹ́ẹ̀ lọ báyà dúdú àti má dúdú sọ bẹ́ẹ̀ kó lọ bá wà. so ẹ béèrè tó láǹfààní. àwọn ọmọ yẹn àyà ìgbà tó máa pé ẹni tíṣẹ́ yà á fún wa bẹ́ẹ̀ bá lè sọ wọ́n á tó sọ ẹ wọ́n béèrè lórí tó láǹfààní tí mo béèrè lórí ètò ìnípa aláǹfààní ìgbà tó yẹ tíra àwọn akọ̀wé ló ń fẹ́ máa wà lọ́dọ̀ mọ́lẹ́ mi ò ní ẹni ò tẹ̀ náà ní òsì ìwà ìtẹ́lẹ̀ ọlọ́run bá kọ́ kí wọ́n máa jẹun níbẹ̀. àwọn akẹ́ kíláwà ó ní gbogbo olúkú tá a nàbí bá ní mọ́ta wọ́n ti àlàyé rẹ̀ ló tíra kí lè mi rẹ̀ ló ti gbogbo wa lẹ̀ á nàbí bá nàbí bá lóògùn báyìí. ọ̀nà ó sì ní wọlé. ọ̀nà ó sì ní wọlé èyí títí ti jẹ gbogbo ẹ̀dá kọ́wá máa ti ti pé náà ní kíní kan tó bá béèrè pé hàn kọ́nà wò lànàbí gbà nígbà tí ń lọ báyà ti lọ ẹ̀dọ́ àrùn kìlá tó bá ti lọ́mọ ẹ̀fọ́ fún ọmọ rẹ̀ ẹ̀dọ́ yà máa sàánù ọmọ bí ó ti kírun ọmọ bí ó ti gbà rẹ̀ ìdí ni àwọn ọmọ ní gbogbo àwọn àbẹ̀rẹ̀ báyìí ẹni ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ wọ́n ilá ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àwọn sára tọ́pọ̀ tí wọ́n ti wá lójú kòkò ní káwọn béèrè wọ́n gbọ́ sábà àwọn sára fẹ́ẹ́ fún bóòlù sí kó màdọ̀ inú tó sọ wọ́n ní sáwọn sẹ́kù ó láwọn ìdí àwọn béèrè ìjọba ti ní máa béèrè kọ́dà anabi sallallahu alaihi wa sallam ó yà àwọn obìnrin madina ni'ma nisa nisawu ansar lam yakun yamna'ahunna aya an yatafaqqahna fi din àlẹ́bí ni máa dà dá àwọn obìnrin làwọn obìnrin mẹ̀dínà ìtìgbé ètè kí wọ́n kéé kọjínà alátìbábọ̀ yẹ kí tí wọ́n bá mọ̀ wọ́n lọ bílẹ̀ èyí tó ṣe láǹfààní béèrè rẹ̀ kò sí tó burú ṣùgbọ́n tíṣẹ̀rí àkọ́kọ́ ọmọ béèrè tí ò wúlò kí tí ò sí kẹ̀kẹ́ tó ṣe fún ọ láǹfààní kọ́lọ̀ bọ́ sàmì náà tó bá ti fẹ́ láti ṣọ́ta tó bẹ̀rẹ̀ láti fi náà wọ́n láwùjọ náà náà.

ẹni so e- ebi mo bá ní mọ́tò rẹ̀ bí a pé ah, àbá ńlá náà wà nínú àbálá kò ní dábàá ilé òwò kà wọ́n. ìlú béèrè ìlẹ̀ ìlú. لا يقدر إلا طيب نعم ولا صبر لفقه يسوع رحمه àbí àbí sàlẹ́sọ̀lá rẹ̀ sẹ́lẹ̀ tó lọ́rọ̀ ọ̀bọ̀ ọba ní máa yìí kì í ti gbà tàbí tọ́mọ. ẹ ń ká pé sọ́tọ̀ fún nǹkan ọ̀nà ni ọ̀nà tí ọ̀tọ̀ kẹ́ ní owó ọtí níbi. Wọ́n á fẹ́ ẹsẹ̀ kankan mọ́sálásí àdẹ́kọ̀ mọ́sálásí. Ọ̀wá ọ̀wá mú sí sẹ̀mí ní láìsẹ̀ ní àpapọ̀. Àgbà. Àwọn ni pé bí wọ́n gbà tí wọ́n ti kọ́ mọ́sálásí. Kò ní ká lè ọmọ tó ń bẹ wọ́n yóò ládàá. Láti ẹ̀rọ bẹ̀rẹ̀ ní káwá táwọn ọ̀dùnmọ́ máa ń pè ní nǹkan tó wọ́n yẹ ká ṣe ká lè bá iye pé kí n tó ń ṣe àwọn paramọ̀. Gbàdá lọ kò lọ́nà ní àwọn owó ọtí náà. Tọ́wá bá ẹ̀sọ̀ ìjọba àtàlà ọ̀gá àwọn òbí gbowó ọtí rẹ̀. Àwọn òbí gbà. Bọ́lá lọ lè kàtàrà bẹ́ẹ̀ kó ronú tó wà Ó kù sẹ̀lẹ̀ lórí èdè lórí èdè ní mẹ́rin ìdíje bàbá mú ní kọ́lọ̀ kọ́kọ̀rọ̀ kẹwàá olówó kẹwàá àti ìjákọ̀ rẹ̀ lọ́yẹ̀ pé tọ́lá gbé dúkìá rẹ̀ wá ti nà ká kí sọ ó kékeré ìwé wa kọ̀ bàbá pé ń jírí pẹ̀lú àwọn lọ́tì 没让我朋友去啊，因为啊，他晚上我们在南来的。完全就是什么啦，我什么的人呢？完全我他几点钟不把你问那个，我把你送把你问来嘛哇，你妈过来了，他怎么就把你干什么呢？嗯，那咱我们给 program 全部给你 radio 看怎么样？ wọ́n sọ pé bí máa tẹ̀lé o tó ti tẹ̀lé o wọ́n á náà sẹ̀rọ̀ bá ní àwọn ẹni ọ̀sán ẹ̀dá rẹ̀. àwọn òní pín ìdàkà rẹ̀ bí lọ pín ìdàkà rẹ̀ fún mi àti pé ìgbà tí kì í òun náà lọ fẹ́ láti òṣù tó bí ẹ̀rọ. ọ̀pọ̀ àwọn ẹni tí wọ́n súnmọ́ ní sábàbí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ti sábà ní tẹ́ àtàwọn burúkú tó báyìí inú bàbá yìí káwọn ẹ̀yẹ wọlé ẹni ọdọ níbi wọn ti gbé àkùrá ní wọn á rí tẹ́sí lókè rọ ọlọ́run ní ìlú nígbà tó tún tó yẹ ẹgbẹ́ bá wà ní sísú ṣe àtàwọn ọmọ tá a bá ti jẹ́ kẹ̀ ní sáàlá yóò jẹ wọ́n ní kọ́dà yóò jẹ wọ́n ní góòlù gan dàrẹ́kì irú àwọn ẹni tí wọ́n fara gbọ́ yóò jẹ wọ́n ní kò sí tó burú nínú ìṣẹ̀lẹ̀ àwọn tó bá ń jẹ́ kọ́kọ́ mọ́síláṣí sọ́ọ́ pé àwọn ọmọ tí wọ́n ti wọ́n kọ́kọ́ mọ́sálásí sáré kí ló mọ́sálásí wọn tó ti lọ́sọ̀ ọ̀gbà lóyè kí ló mọ́sálásí rẹ̀ wúrọ̀ máa tó ti tó ti ti parí pa. wọ́n di àwọn ṣiṣẹ́ bàtàlásí tó bá tẹ̀lé pé àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ pé àwọn wà ẹ̀kọ́ ti gbàgbé pé àwọn minority muslims ni wọ́n tó wá gbìyànjú nípa àwọn ẹ̀kọ́ mọ́sálásí kankan. inú àwọn olóṣèlú tó wà bẹ́ẹ̀ kékeré tẹ̀lé tọ́ndé ọba Muslim. Nema ìgbàgbọ́ àgbàgbà àgbàgbà rèé ti ẹ̀mí. Ṣùgbọ́n táwọn olùgbé kèbè ń kó mọ́síláṣí. Sáwà kó láti bẹ́ẹ̀ sí inú di bàbá àti bàbá àti bàbá àti ẹ̀kẹ́ ìròyìn bẹ́ẹ̀. Òtítọ́ kẹ̀yìn pẹ̀lú kíló kọ́ ọ̀nà. Mo ti bọ́lá ti gbẹmọ ká ti wà ńlẹ̀ ẹ̀kẹ́ wọn bẹ̀. Àárín ìyàgbọ́dọ̀ wọn lọ́rọ̀ bọ́ sàmìlẹ̀ wa wọn láwùjá àti báyìí ní ẹgbẹ́ ìsìn àjọ. nípa operations ni operations operations ni wọ́n ti níbi flesh ní ẹ̀kan tó ti tú bí a níbi kankan lára tí o ṣe rí àsùn ìgbà. lẹ́lẹ́kejì nípa zaka mo fẹ́ ọ̀dọ́ta àwọn concept kan pa zaka mo lówó pamọ́ sí ìlú ẹ̀ ọgọ́tì five hundred wo bóyá ẹ̀m láwọn tó tìyà nígbà bẹ́ẹ̀ pé abá ti sọ ní lórí tó àwọn kankan mo ní wọ́n ní sọ́ọ̀bù gbàgbà nínú àwọn tí mo kú kan. kẹta nípa aláwọ̀pọ̀ nípa ẹ̀ẹ́dì àwọn fẹ́sọ̀ operation alẹ́bàṣẹ́ tíátà wọ́n á ní ntí wọ́n ní ìlara wọ́n gbọ́dọ̀ yọ láti ara bọ́yá tààrà ẹnìkan bọ́yá láwọn ti bẹ̀rẹ̀ pé lára àwọn òkú kan inú wọn àyọ sára àti ẹ̀ ẹni ọmọ tí wọ́n lè yọ lára òkú bọ̀dọ̀ tẹ́ bá lè di tó bá jẹ́ pé páàkì tó wọ́n rò pé yóò wúlò ṣẹ̀rí ọ̀gbà ọba ọ̀ka tó fúlá káwá òkú mùsùlùmí lára tó ìdí ẹgbẹ́ ọba yá tó ní kó ọwọ́ tiẹ̀ ti jáwà lọ́wọ́ tó kọ́ àbá àgbọ̀ etí òkú àwàbà ọ̀dà yìí ìṣẹ̀lẹ̀ àpọn òkú lé kéèké kéèké ni ó mú wa láàrùkú láàyè èyí ló ṣe pé inú ìlú táwọn sọ́lá sọ síríọ́sì onígbé àwọn tí wọ́n kọ́ sẹ́ ètò ìlera àwọn lẹ́sìn wọn tí wọ́n kalẹ̀ sí ṣé alẹ́ wò òkú nínú tí wọ́n máa sábà lóko wọn bá a tẹ̀sẹ̀ ní wọn àwọn ọ̀gbìn àti ìfisọ́lọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n máa fi òkú òkú àwọn ẹ̀jẹ̀ yẹn tí wọ́n máa fi àwọn sílẹ̀ jùmọ̀ tí wọ́n lè bá a. àwọn ọmọ ní in tó lè kú tọ́ náà nípa tá a bá ní nǹkan méjì tá a lè fi dà ọ̀rọ̀ rẹ̀ lè lásọ̀tẹ̀ tá a lè fi èèyàn náà lárí mi. wọ́n náà yẹ pé a ní ìtọ́jú pé wọ́n ti artificial ti cover tá a fẹ́. eré wa ti fẹ́ lórí ká ti tẹ́lẹ̀ ìdí mi máa náà rẹ̀ sí àtàwọn àìsùkú ta ọ̀sán mọ́ pé ẹ̀ẹ́dẹ́ ti àyè ti bọ́ yà ti ìlú. Ìgbà láwọn òbí wà láti sọ́jà àbáǹdì lábúrò ní gbogbo àwọn ẹ̀ka wọn yẹn wọ́n ti bá tíṣà rẹ̀ tí wọ́n lù. Tírú rẹ̀ bá wà ẹ̀kọ́ lómi yẹn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n dàbí pé íńtà fẹ́ tó ń bá wájà pé akọ́bọ̀ fi lu ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀ máa ti ẹ̀fẹ́rẹ́mẹ́ntì bẹ́ẹ̀ òkú rẹ̀. Àní íńtà ní lára ẹranko owó ló fún abẹ́ ilé òní òfin wa fún káàdì jẹ́ ìbẹ́rẹ̀ ní alẹ́ kọ̀ǹdíṣìn ìní ìsá àlà o àwọn bẹ́ẹ̀ kẹ́kẹ́ wà fún arúgbótọ̀ òun ti fún ẹ̀rẹ́ òwúlò mà ẹ̀yẹ bẹ̀rẹ̀ fún abada bàbá yẹ pé wọ́n wọ́n ti bẹ́ẹ̀ náà wọ́n ti ti kọ́ wọ́n tó ní ìgbà gbọ́dọ̀ bá ti kú gbogbo ara náà kú ìfara tó bá ní tí ọwọ́ kú wa ṣẹlẹ̀ ọ̀bára mu ẹ̀ gbọ́dọ̀ láì nìkan láì orí pẹ̀lú owó gbọ́dọ̀ kú mú kíláàmù kìí mutlak mutlak hadis dua benda Rasulullah SAW kalau kalau gue yang lain ake wale wale to ni go ẹ zaka pé èèyàn tó wọlé àpòjù orí máa wọn ta ọkùn ó ti tó láwọn dúkìá mi ṣe zaka tó lè ṣàkóso àfikẹ́ lórí rẹ̀ ó nípa lórí dúkìá mi ìta lórí kí ni dúkìá mi tó lápòjù ọkọ̀ nítorí dúkìá mi ìyàtọ̀ wà láàrin dúkìá a ní ká lò àti ẹkún nílé ọba àjẹpẹ́ lè fi ń gbé ilé tó ní fi ń gbé ọba àjẹpẹ́ òkú bá hundred million naira ó ti sábà lórí ilé o ọkọ̀ tí ń lò bàbá àwọn ń lo ọkọ̀ five million naira kò sí sábà lórí ọkọ̀ torí kan nìyí. inú tó lè pé ilé agbọ́dọ̀ máa kakulétì ọ̀rọ̀ zaka lórí rẹ̀ àkọ́kọ́ àkọ́kọ́ máa kàkúlẹ́tì ara zakatu ilẹ̀ wọn náà ní ká máa mọ́rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n lọ pé zakat bẹ lórí ẹ̀kọ́ lórí tìjára ibi sóòrò ìra ní túnjà ìrọ̀kọ́ túnjà eléyìí ti di títí sóòrò eléyìí náà sọ̀rọ̀ zaka. ẹ tó bá wá ní àwọn ilé náà onílé ti ń gbé ọwọ́ alẹ́ mi láti mílíọ̀nù náírà báyà ọ̀kàfẹ́ ti àti pé láti ábẹ́ẹ̀kì ìjọ ni mo lè ní ìdòwò máa tà ṣé láka bẹ lórí ẹ̀ ṣé láka lórí ẹ̀ ṣé láka lórí ẹ̀ torí pé ọkọ̀ ti ṣe dúkìá rẹ̀ mọ́lẹ̀ àwọn tọ́lọ̀ ọba sọ sí dúkìá wa ti láka wà lórí wọn ṣé ìwà mo pé àyà tó bá jẹ́ pé báyà ń lẹ̀ owó ti lè jẹnẹrétì ìní fífi ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀mú zaka bá pín lórí rẹ̀ ní ọmọ yọ̀ zaka. Mo rò pé mẹ́tẹ̀ẹ̀mú zaka bá pín lórí rẹ̀ ní ọmọ yọ̀ zaka. Àmọ́ pé dé wà fáàkì zaka. Bẹ́ẹ̀ ni tó àfáàkì. Ọlá ọ̀tá gbọ́dọ̀ wọ́n kàn ní wa. wọ́n ní ṣáàlà àwọn àwọn àyàkáwá ti wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ àwọn àwọn tẹ̀sí àtàwọn àtàwọn tàlímà tí wọ́n ń bì náà fún àwọn ọ̀pọ̀lọpọ̀ sórí sáìtì tí so wọ́n lè through www.dawanigeria.com www.dawa dawa yẹn ní news d a wahnigeria.com so wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn program wa ní àti àwọn onígbà tó ń ṣe ní àwọn àìsàn lectures over one over eight thousand lectures wọ́n ti wà lónìí rẹ̀ sí ojú ọ̀pọ̀ ẹ̀sẹ̀ sí báyìí kò gbà pẹ̀lú ti yorùbá àti àwọn àti haúsá ni wọ́n ti ṣe iṣẹ́ àwọn oníkà dáhùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán wọlé ọ̀pọ̀lọpọ̀ ọ̀làwọ̀ ọ̀sán lẹ́nu ọ̀sán ṣe ti kàmú ọ̀làwọ̀ ọ̀sán lẹ́nu ọ̀sán ṣe ti kàmú معصيته وللطاعات طاعتك ما ناديني به الذي من ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يفهمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم